Olórí. Yeah. Olórí. Yes. Ṣé dáadáa ló jí? Uh, well, mo jí dáadáa, but then mo sùn. But then yẹn gangan náà ni. Then yẹn gangan ni now. No, <laughs> just tell me pé irọ́ ni àwọn kan tí mò ń gbọ́ pa ẹ̀. No, sọ fún mi pé irọ́ ni àwọn kan tí mò ń gbọ́ pa ẹ̀ now. Oh. Like I, me, you understand? Oh, oh. Bí n pé pè mí sìn. Mm ẹ jọ ẹ jọ nítorí tọ lọ́hùn wọn ò ní fi nǹkan tí ò yẹ kẹ́ fi rin etí wọn ò ní fi rin etí yín ó ṣe àárọ̀ kùtùkùtù ẹ̀gbọ́n mi ẹ nítorí tọ tó bá yẹ pé ọ̀rọ̀ owó lẹ fẹ́ bá mi sọ mo wà nílé fún yín tó bá jẹ́ pé ọ̀rọ̀ bóyá ẹ fẹ́ gbà mí ládvice bóyá díẹ̀ ṣẹ́kù lẹ́nu yín tẹ fẹ́ fún mi it's fine by me but ṣe ọ̀rọ̀ bíi pé Túnjí àwọn ọ̀rọ̀ wọn sọ pé wọ́n wí pé yẹn i am no no no no no no ó ti sú mi ẹjọ́ just hmm. holiday ẹ̀gbọ́n mi ẹjọ́ mo ṣe jí hmm. ẹ kí n gba fresh ẹjọ́. olórí kí ló ṣẹlẹ̀. sórí èmi ò ní yé bá ẹ sọ ilé to jẹ́ òdodo everybody knows that o need the platform tọmọ yìí fún ẹ o need o ní ẹ̀bùn yẹn o need platform tọmọ yìí fún ẹ ìdí tẹ́lẹ̀ mi ò kí fẹ́ ṣe orin léyìí o kí lẹ̀ ń sọ nígbà pípẹ́ ló mú ẹ lọ síbi kan gbogbo aládẹ̀mọ́ pé o ní nǹkan tó ibi tó mú ẹ lọ o débẹ̀ tán o perform ẹni tó mú ẹ lọ bá dẹ̀ rí pé nǹkan tó ṣe ó wù òun fine ọlọ́ọ̀ni yìí fún ẹ ní one million naira nítorí one million tó wá fún ẹ sí. five million naira ni wọ́n fún mi mo mọ̀ pé máa wà lára àwọn tó máa pariwo five million naira. that's good ó fún five million naira bí ó dẹ̀ tí wàá dé píìkì tẹ́lòmí ò ní dé mọ́ nìyẹn ẹni tó mú ẹ lọ́bì kan ọlẹ́ni tó ṣe make up gbogbo everybody tẹ́jọ́ everyone tó make ọjọ́ yẹn tó fi jẹ́ nǹkan tó jẹ́ ńjọ́ yẹn gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń pè ẹ jàre wọ́n lóò gbé kọ́ọ̀lù mọ́ bí n pé ọ̀rẹ́ ẹ̀kan tó jẹ́ pé òun ló mú ẹ ń tẹ̀tẹ̀ wọ bí ìyẹn lòun ti ẹ̀rọ ojú ẹ̀ ńlẹ̀ mọ́ kọ́ọ̀lù ẹ̀ lásán ò gbé mọ́ ṣé bó ṣe ṣe láyé lélẹ́yìí no nígbà tí wọ́n eh, eh, ok five million ló fẹ́ kúlé lórí ìsìn ẹni tó wá fún ẹ lówó yẹn gan wá ń kọ́ná ẹ̀gbọ́n mi ṣẹlẹ kí ni kò ń ṣe. ẹ ń pariwo ṣe realize pé wọn kì í pa ẹ eh, ṣe mọ iye tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ you don't have to shout ẹ ní láti pariwo tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ try tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ní àgbékalẹ̀ ọ̀rọ̀ láyé àtijọ́ lẹ no máa dọ̀bálẹ̀ máa dọ̀bálẹ̀ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. you are screaming ẹ ń pariwo ṣe kọ̀wé lépo. mo máa ń bẹ sọ̀rọ̀ ní bàbá ní kọ̀kọ̀ náà ò kì í gbọ́ tí yóò bá pariwo ẹ the same thing that sọ́tọ́ tá a sọ lẹ́nu òun náà la máa sọ lọ́la. because kẹ́mi tẹ́ ń bá sọ̀rọ̀ olórí tẹ́ ń bá sọ̀rọ̀ kò ń ṣe ti tànà this is a brand new person. Oh. ẹ lọ́ra pariwo ẹ mọ bó ṣe ń gbólówó sọ̀rọ̀ ẹ mọ bí wọ́n ṣe ń ṣe mí ò ẹ má ìgbẹ́sẹ̀ máa bá mi sọ̀rọ̀ láàrọ̀ otherwise màá ní kí wọ́n lock in up and I mean I am joking. Wọ́n á bá mi gbé wọ́n á rap yín up, wọ́n á bọ́dú yín Ẹ mi, ẹ ti, you know, ẹ ti máa ṣe, ẹ ti máa ṣe, hmm. but then point tí mo wà ní life mi point tí wọ́n ti máa ń ta ìyà dànù ni I don't want nonsense mi ò fẹ́ nonsense lára mi mi ò fẹ́ now let me remind you something listen listen listen ṣé orílẹ̀-èdè wa wọ́n máa pọ̀ òwe kan uh, bọ́yá àgbà tí ọ̀dà àgbà tó gbọ́n o bá òwe yẹn lẹ́nu wọn dáadé àní ọmọdé níná lọ́wọ́ ó lóun fẹ́ dìgbò lu èṣù èló ló tí ì ní sìn wọ́n fún five million naira ah. èwo ló fẹ́ kúlé lórí ní gbogbo ọ̀rẹ́ fi pè é lóò fi gbé kọ̀lẹ́ ní one of them mọ́ <laughs> gbogbo àwọn tó sìn ẹ́ lókè yẹn lóò fi fẹ́ rí wọn mọ́ ẹ olórí mo máa ń bẹ ẹ sọ mo máa ń bẹ ẹ sọ ọmọ ṣọ ọmọ nǹkan tó ń dùn mí ju nǹkan tó wà lẹ́yìn wọ́n ń pè ẹ mọ́ mi tá bá dárúkọ lórí wọ́n dárúkọ àtàbàtúbú tá bá dárúkọ àtàbàtúbú wọ́n dárúkọ lórí ń tó dùn mí bẹ́ẹ̀ gangan nìyẹn. correction ṣe ìjọba tí mo wà ń sìn ó ti change láyé àtijọ́ ni wọ́n ń pè mí mọ́ yín torí pé ẹ̀mọ̀ èmi àti ìjọ ń rábùṣù nínú chẹ́ǹjì elólẹ́lẹ́ nílọ́wọ́ tẹ̀ ń pè oníbàárà elólẹ́ nílọ́wọ́ tẹ̀ ń pè lérè elólẹ́ nílọ́wọ́ tẹ̀ ń pè sọ̀ni adé ẹ wò ṣẹ́rí lọ́wọ́ tí mo wà ẹ́ ìlú ti change orí ti yí padà ṣe ráwọn tèmi ń bá tansin tí wọ́n bá fẹ́ pè mí wọ́n máa pè mí pé ọ̀nbù olórí. lọ́jọ́ wo síjọ́ wo. sí olórí wọn ò lè ever pè mí ní kọ́ pè yín mọ́ mi àbí kọ́ pè mí mọ́ yín torí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa lock ẹ̀ up ni season mi to change tẹ̀ náà ti yí padà you know a lot of things has changed ah. nǹkan ti change gan no no no no no because mo máa fi gbogbo gbogbo ilé tẹ́ ẹ̀ ń sọ ń sìn tẹ́ ẹ̀ ń dàpọ̀ bí pé wọ́n ń játa hmm. ọ̀fadà yẹn àwọn kan tó bá ń játa ọ̀fadà oríṣiríṣi lọ́mọ kó papọ̀ wọn kó tinú ẹran ẹja pọ̀ mọ́ gbogbo ẹ ṣe ń ṣe àtàmọ́ àtàmọ́ tẹ́ ẹ̀ ń kó pọ̀ yẹn ẹgbọ́n mi mo fi yá yín máa fún ilé ẹ̀kan yẹn but no listen lẹ́yìn èyí tẹ́ bá tún bá mi dọ́rọ̀ ilé ìwò ohun tí ojú àwọn bíi ń pé tí wọ́n wá rojọ́ fún yín tí wọ́n rí mo máa make sure pé ẹ̀rí mi ní jẹ́ kẹ́ understand pọ̀ ọmọ ìyá làwọn ọmọ ìyá bo ta ló mi ò lè bá rú yín tọ̀ ẹ̀ <laughs> ẹ̀ understand because tó bá tẹ̀ ẹ́ pẹ́ ní courtesy kálẹ̀ mọ̀rọ̀ sọ tẹ̀tẹ̀ ọ̀ ń bu ara yín kò sí nǹkan tó bá tẹ́ bá fẹ́. kí mi ò ń bu ara mi fún ẹ lórí kí n tẹ fún ẹ. ẹ ṣe lè tẹ ṣe ti dàgbà kí n tẹ fún ẹ. kí ló dé tẹ lè tẹ èmi ni mo lówó lọ́wọ́. lọ́wọ́ oh. èmi ni mo lọ àwọn tí lẹ́nu àná sẹ́ni àwọn tí mo tí wọ́n jù mí lọ àwọn tó yẹ pé ká nígbà tí mi ò ah, ẹ wọ like you don't know what money means means ego owó kúndé <laughs> ah o ní problem yes only ní problem o ní problem tó o bá dẹ̀ ń ba lọ báyìí àánú ẹ̀ ṣe mí ẹni tó sìn ẹ́ débi tó dé no ah, ah, owó ọjọ́ mélòó sí five million naira ó máa tó tó ojú àtọkalẹ̀ wọ́n ah, ní bí gbé tó mọ ẹwọ́ bí tó wọ̀ no tí o bá fún ẹ platform yẹn torí Ọlọ́run báwo lẹni ẹ ṣe fẹ́ rí ẹ. ìyẹn bíi pé náà ìyẹn bíi pé ìyẹn bíi pé wo ẹgbẹ́ mi ẹ kí n wojú yín mò bá yín sọ jẹjẹjẹ ẹ kí n gbé ìwà pé ìgbà tó wọ̀ tí ìdẹ́jẹ́ kí n gbé wọ̀ ah. mo ń pé ẹ kí irun àǹtí olówó àǹtí etí ti block ó ní láti bá mi kọ tẹ́ ẹ̀ bá dẹ̀ wà kẹ́fù máa ń pe àwọn tó máa ń gbẹ́ bọ́ọ̀ tí wọ́n ń gbẹ́ sọ́kàwé kí wọ́n bá mi kọ́dọ̀ tí tí kúrò kí ni problem mi náà kí ló ṣẹlẹ̀ gan-an no no no no kí ló ṣẹlẹ̀ gan-an ah, ah wọ́n help èèyàn ni wọ́n help mi ni àwọn tó pé kí n tó lọ ṣe ṣó yẹn ní àná kí n tó lọ kọ orin níbi tí mo fẹ́ lọ kọ orin mo bẹ lẹ́kọ̀ọ́ pàtì sí yẹn ni mo bẹ ni Bímpé ọ̀rọ̀ ló Bímpé ẹ máa tọ́jú tí Bímpé ti mọ bàbá láyé tó tó ṣe ṣó mo máa ń bẹ Bímpé ni Bímpé ọ̀rẹ́ mi ò lè jọ kí ẹmẹ yọdún tí mo. eventually ó fún ẹ lórí ọ̀fẹ́ ó jẹ́ kó perform. because èmi gangan ni Ọlọ́run fẹ́ ṣe lóore Bímpé Ọlọ́run rí Bímpé lẹ́kọ̀ọ́ tó ṣe mí lóore ah. Ọlọ́run rí makeup artist lẹ́kọ̀ọ́ tó ṣe mí lóore ṣé tí wàá gbọ́ ibi tí mo lọ ni pé bàbá láyé tó fún mi ní owó tó ṣe ṣó tó wọ̀ ṣùṣù òun àtìyàwó ẹ̀ tí wọ́n ní olóore wàá gba five million èmi ṣetán láti gbọ́ wọn gbẹ̀yìn tí n bá tún wá ní o máa rán àwọn méje ńṣẹ́ as in máa máa rán máa máa pè wọ́n ránṣẹ́ ni. ẹni tó tún ẹ̀pẹ̀ tó fún ẹ lówó lòun rẹ léyìí sí o. Ah! ẹni tó bá mọ ẹni tó bá mọ nǹkan lò lọ́lọ́ máa ń darí ẹ̀ sí mo mọ̀ ń lò ní mo dẹ̀ máa mẹ́sọ̀ pé mo lò àsìkò mi ni mo wà. owó tó ń fún ẹ yẹn áfídẹ́ẹ̀ wo ni o dẹ̀ mọ́. wọ́n á fi owó owó la fi ń darí wọn. áfídẹ́ẹ̀ wo ni o. ṣé mi nìkan ni mo wà bẹ́ẹ̀ ni ṣé mi nìkan ni mo perform ni ṣé mi nìkan ni mo hello madam ẹ kú congratulation wọ́n lè gba kíníkan kíníkan lórí èlò ṣé mo ṣe fine bára ni ṣé mo fẹ́ máa pín owó ni ìyẹn wá ṣó àwọn tó ń pè é tó ń congratulate ìyẹn ìyẹn ọkàn mi o but ẹni tó mú ẹ wọbì kan ẹni tó mú ẹ débì kan. wọ́n jọjú yín màá ní kí wọ́n lọ kí hàn kí ni problem yìí ṣe é gbọ́rọ̀ ni ẹni tó mi ní nǹkẹ́ ẹni èèyàn kọ́kọ́ ló ń ti afọ́jú ló ń tì í ní ìdèbí tó máa ti ṣoríire ọlọ́run sọ pé ajé tó ń wá ayé púṣà ló wá ayé ká tìyàn débi bẹ̀m̀bẹ́ ayé ká tìyàn débi tó ti máa ṣoríire ayé tí bí pé wà ní bó ṣe wà yẹn wọn máa ta àwọn èèyàn débi tó máa jẹ ọlọ́run rí mi ni because àjọ wà ń bẹ̀ ní ọlọ́run tó ọlọ́run single handedly bless me no ọlọ́run wò mí ṣùṣù pé no no no no ẹni tẹ́ ká dé ládé owó rẹ̀ and ah, ẹ oh god ẹ̀gbọ́n mi ẹ wò ẹ mọrú àbúrò tẹ ní tẹ bá mọ̀ ni ẹ mọ̀ kórè àpèsè nígbè wa ẹ má tẹ bá ti fẹ́ kí mi ẹ má kí mi ẹ má tẹ díẹ̀ ẹ fi ọ̀nà sí otherwise ìkòkò ní gbomi kó tún gbẹ̀yìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́ ẹ̀ bá mọ bẹ́ẹ̀ ṣe máa bá mi sọ torí àwọn pa mi mo ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn àwọn àwọn àwọn entourage mi wọn ò lè dúró tì mí tó ti ṣe yẹn. <laughs> lórí five million yìí náà kẹ́ẹ́dẹ́ kọ̀ọ̀kan kí mi. lórí five million yìí náà bẹ́ẹ̀ ni mo sọ fún mi. lórí five million yìí náà bẹ́ẹ̀ ni owó ni. wá jẹ́ kí n jẹ́ kí n kankan yé owó ni. jẹ́ kí n wá jẹ́ kí n kankan yé ṣé orí owó tó rí yẹn ó ní ìyẹ́ o ó fò wá ni ó máa ń fò lọ o tó o bá so mọ́lẹ̀ ó máa ń fò lọ o àní ọ̀nà téèyàn ń gbà sowó mọ́lẹ̀ pọ̀ o wàá fi ìwà ẹ̀ so mọ́lẹ̀ wàá fi investment so mọ́lẹ̀ pẹ̀lú eléyìí ń bá lọ mi ò ṣọ́ọ̀kú máa pẹ́ mi ò ṣùọ mi ò ṣùọ ò ní wà ò ní wà ẹni tó mọ ẹwọ bì kan ò gbé kàn lẹ̀ mọ́ láàrin ọjọ́ mélòó sọ́jọ́ mélòó tó wọ̀ nípa tọ́lọ̀ bá pé owó ẹ̀wà ga jù báyìí lọ́nà ó tiẹ̀ wà nífẹ̀ẹ́ rẹ bí ò ní fẹ́ rárá ò ní fẹ́ rọ̀rẹ́ ò ní fẹ́ lẹ́nìbọ̀dì mọ́. olówó láyé fẹ́ rí i don't give i don't give ẹ wọ sí listen ẹ̀gbọ́n mi mo ti sọ fún yín á bẹ́tà kẹ́ pa ẹ̀dọ̀ lórí òróró lórí gbogbo nǹkan tó bá wà tó àwọn sense organs tó bá wà nù ara yín ẹ pè wọ́n papọ̀ kẹ́ jọ ṣe meeting ní secret place kẹ́ bára yín sọ̀rọ̀ wípé àbúrò mi ń kọ́ ẹ̀yin ẹ̀dọ̀ àtòróró àti fún àti ẹ̀dọ̀ mímì àtẹ̀jẹ̀ ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni ọlọ́run gba ilé lọ́wọ́ o ẹ jẹ́ ká fún ah, irọ́ ló pa ọlọ́run gba ayé kankan lé ẹ lọ́wọ́ ọlọ́run gba ayé kankan lé ẹ torí five million torí five million ó ti jẹ lọ ó ti jẹ lọ tó bá wù ìkẹ́ lọ káwọn ará àdúgbò wa kẹ́ tó síwájú má fi mọ́tò tẹ̀yìn lẹ́sẹ̀ kọjá lórí five million yìí náà yes five million tí ò rà táyà mọ́tò ẹlòmíì ẹ̀ ń bínú orí ẹlẹ́dẹ́fìlà yín mọ́. lóò ṣe gbé kọ́ọ̀lù ẹni tó sìn ẹ́ dókè tán àbí. wo wo wo wo wo wo. òun lọ́lá fún lóhùn. òun lọ́lá ah, fún lóhùn. ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ síbi tọ́lọ̀ wà náà ṣóun lọ́lá fún lóhùn ṣóun ẹ̀ mọ wàhálà tí mo ṣe ẹ̀ mọ mọ ẹ fẹ̀ fún fẹ̀ fún fẹ̀ fún fẹ̀ fún kí n tó get attention àwọn èèyàn ṣóun ló kọ́ lọ audience gẹ́gẹ́. Oh, ìwọ ló get attention àwọn èèyàn àbí. ṣóun ló bá mi ṣe writing orin sí mi lọ́kọ̀ ni kí ni gbogbo eléyìí náà wọ́n mi lọ́wọ́ ọ̀dẹ̀ ṣe mí lóore yeah. rí. mo sọ. Ah, God olúwa mo dúpẹ́ nípa tẹ̀sí fún mi lówó iná ṣáyé five million tó lọ fún mi I am changing my house changing my car tẹ́ bá rí mi ní títì tẹ́ bá wà careful tẹ́ bá báyìí tẹ́ bá tẹ́ bá ṣetán láti láti ṣe àwọn ọkọ tí mo ní kẹ́ ṣe ẹ̀gbọ́n mi tẹ́ bá rí mi títì ẹ má kì mí mọ́. gbogbo yín ni mo fi tayọ̀tayọ̀ kí inú ilé yìí o ilé tá a wọ̀ lónìí oríire ayọ̀ ìdùnnú ló kàn máa jẹ́ tì í ṣáṣáṣá àdúrà mi kan fún yín náà ni pé ẹ ní rírú ọmọ bíi olórí mm. ẹ ọlọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́gbọ́ ẹ ní rírú àbúrò bíi tó lórí o ṣàlàyé àmọ́ bá yín lágbára ọlọ́run ẹ̀ní rí wàhálà ẹ̀ní rí dààmú ọláyínká bá àwùjọ orúkọ tèmi àtàbàtúbú abẹ́rẹ́ orin ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́kọ̀ ẹ̀gbọ́n olórí ẹ̀gbọ́n olórí àmọ́ ẹjọ́ sí tọ́lọ́run bá ṣẹ́gi ọlà fún yàn ṣé èèyàn máa ń gbàgbé ibi tó ti ń bọ̀ ni ṣé àwọn tó wá sìn ẹ́ dé òkè yẹn èèyàn kan wọ ìwà kan dẹ̀ gbàgbé wọn bẹ́yẹn ní tó ń ṣe olórí nìyẹn o ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ torí ọ̀nà ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bọ́ ọmọ yìí sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ mò ń sọ fún yín má jọ máa bá báyìí lọ má bá báyìí lọ olówó five million ọjọ́ mélòó mo bẹ́ẹ̀ bo mo bẹ́ẹ̀ bo àìníṣẹ́ náà lè fi máa bá wọn bo nǹkan kiri you should go out there ẹ lọ ṣiṣẹ́ kẹ hustle Cut tẹ̀ free five hundred thousand to ayé yín ṣe and stop closing. ẹ yóò ṣe chọ́chọ́chọ́chọ́ kiri up and down anyways gbogbo ẹyin tèmi nílẹ̀ kí ló ń sọ ní owó ti wà ayé ká máa mọ bá ṣe wọn máa bá wa relate ẹ get. <laughs> Oh, ti wà owó ti wà anyways um, mo kí tire tire, mo kí n tìdùnnú tìdùnnú ẹ rí i pé tongue mi to change ahọ́n mi to change mo ṣe ń bá àwọn gan ti change gbogbo nǹkan pa mi lé change you know mi ò ní lè ṣàdúrà yẹn púpọ̀ jù mi ìdẹ̀ ní lè sọ̀rọ̀ jù fún you know ṣáṣá wa okay hope you're good. Um, olórí Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi fẹ́yìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wo program mi nígbà àkọ́kọ́ Ojúmọ́ Ire amúlùdùn lẹ́tọ̀ èmi nìkan lọ́lọ́run dá sáyé èmi nìkan lọ́lọ́run fẹ́ ṣe lóore mi ò mọ àwọn ẹ̀gbọ́n kan rí o torí àwọn kan ti ń kọjú sí yín sí wọn ti lé mi làbúrò àwọn wọn kàn fẹ́ máa pe àpèmọ́ra là ń pe tèmi dire àwọn dẹ̀kọ́ ló ń bá sọ̀rọ̀ ìnáwó fẹ́ àá <laughs> ah, tán láti ibì kankan mọ́mì kan náà kan ló bí wa bàbá fọgá nìkan ló i don't know how ma i don't really alright ẹ kà lọ sókè lọ́nà tá a bá padà dé ètò ojúmọ́ ire amúlùdùn ṣẹṣẹ kí ni ó ṣì ń tẹ̀síwájú àlàáfíà.